أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحابه وموالاه السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله سبحانه وتعالى أتركاتك يا محمد صلى الله عليه وسلم àtàwọn sọ̀hábà ìrọ̀ àti àwọn tó ń fi dáadáa tẹ̀lé wọn. náà láti mọ̀ tẹ̀síwájú nínú àlàyé tíráta ìpè ní àìmọ́bù ní ìsìnkì ìhajj wọ̀lọ́ọ̀mọ́ eléyìí ní ìpàdé ẹlẹ́ẹ̀kẹta báyìí tàbí sọ̀hábà gbé láti hajjul mar'a hajj obìnrin hajj talakero hajj obìnrin nínú àwọn tí hajj sọ̀nà yẹn lé lórí àwọn àbá wọn dúró wá pé àjùmọ̀ àti umma gbogbo àdúgbò ànábì lápapọ̀ ni wọ́n fẹnu kọ̀ ikóbìnrin náà fúnra ẹ̀ náà kọ́ yorùdìmù ha hajj fún islam hajj islam tọ́jú ọ̀nà yẹn bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan tá a mú sílẹ̀ kan ní ayé wa ni ó ṣe kí ni ó ṣe dandan fún obìnrin náà láti lọ ilé títà tó ọ̀hán tóbìnrin bá ti ní kápá lè mú mi kọ́ lè ní tààlà nítorí pé ọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá sọ ọ̀rọ̀ gbogbogbò ní tó kọ oníkálukú wa sínú àtọkùnrin àtọbìnrin wípé wàlíńdá ìhàlẹ̀ náà sí ṣíjú lẹ́yìn ọ̀ràn yẹn ọlọ́run ni lórí gbogbo èèyàn àwọn èèyàn ń bí mùsùlùmí láàrin bá sí o kò tún mi sẹ́ńdí ètè mùsùlùmí gẹ́gẹ́ bí kàtà àsọ fún ọ̀tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àbí tọ̀ àwọn tó wá dé èèyàn lè ẹ̀ẹ́dọ́jọ́kùnrin ẹ̀ẹ́dọ́jọ́bìnrin gbogbo wọn náà ni ó kó sínú tó ti yé tọ̀ kọ̀kọ́lù sọ̀rọ̀ sọ́lọ̀ àdúgbà nẹ́bí náà sọ wípé bòníyà di ìsìláàmù alẹ́ sọ́lù àmọ́ ìsìláàmù lórí nǹkan márùn-ún gbogbo ẹni tí ó bá ní ìsìláàmù kọ́ márùn-ún ó pè lára rẹ̀ ó ti yẹ wá níbi ẹlẹ́ẹ̀ka àwọn tó ń jẹ́ ájú yìí ọkàn ti pé ọwọ́ àbáwọn tó bá ní kápá nú àwọn tí orí mu mára nu ìsìláàmù àti pé ní anábọ̀ muhammed sallallahu alaihi wa sallam ní àwọn hadith àti kàtíwájú ìyàwó àìsí àti ànábì pé hali alẹ́ nìta min jihad ànábì ìjà àwọn obìnrin náà ti ẹ̀ ní ìjagun tẹ́sí táwọn náà lè dé sílẹ̀ ànábì sọ ànábì náà alẹ́ yìí nà jihad obìnrin náà ṣe jihad àwọn náà ṣe ìjagun tẹ́sí àmọ́ kí ni ìjagun tí wọ́n lákìtà láti yìí kò ní ayọ̀dà ayọ̀ nǹkan àjàtì rẹ̀ ní nínú òun náà ní kí ni o alihajju alahumma hajju àti kàti lẹ́sẹ̀ àti sáǹpẹ̀ ní ọmọrọ ó ti yé báyìí nìyí wọ̀sítọ́ àtúnhà kẹsítọ́ àtẹ̀wọ́njú ìníkàpá tá a retí lọ́wọ́ obìnrin bí ìta a retí lọ́wọ́ ọkùnrin náà ni àmọ́ àwọn àbá wọn kàn ní ìnímọ̀jẹ̀mú kóhun pípé alimaharam apákan nínú àwọn àbáàrí lókè lọ́gbà tó fẹ́ hajj onígi ni o bùkátà sí maharam àwọn àtọ́fẹ́ pé ní o bùkátà sí maharam pẹ̀lú àlàyé ni o àwọn àfẹ́ẹ̀sì wọn ti ẹni tí ìmọ̀ gbé ọ̀rọ̀ ọlọ́run ànábì jù sílẹ̀ kúrúnù ìyẹ́tẹ̀kẹ́ lẹ́mú bímẹ bẹ̀dẹ̀ wọ́mẹ́ bàkìhàmù wọ́mẹ́ àlìmẹ́ wọ́mẹ́ yẹ nínú bíi ọ̀pọ̀lọpọ̀ àlìmẹ́ gbogbo oníkálukú wọn náà ni wọ́n máa sọ̀rọ̀ pẹ̀lú tí wọ́n mọ̀ ntí wọ́n gbọ́yé nínú ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ ànẹ́bì tọ́jà ti pé láti fọ̀rọ̀ àti gbangba wọn òun náà ni wọ́n fi ṣe ìbáàdà fún ọlọ́run ọba ọ̀sùnkánu wọ̀tà ààrẹ ó ti yé báyìí lè fi ẹ̀ kàn sọ pé ní bàdì sárọ̀kọ̀ amúná àlẹ́ ànẹ́fìhà àwọn tán ò ní ìdí máhárọ̀mù yẹn wọ́n ti mọ́jẹ̀kú pé ní ìjẹ́ ìfọ̀kànbalẹ̀ ń bẹ fún lórí ẹ̀mí ara rẹ̀ lọ́dọ̀ ara rẹ̀ àti dátọ́bọ̀ ẹlòmíì náà lọ́dọ̀ ara rẹ̀ ó túmọ̀ sí wípé ó ẹ̀rọ bá ń gbéra ìṣùkọ̀ ń yàn wá lọ́dọ̀ ara rẹ̀ ó túmọ̀ sí wípé sóhun náà ò ní dá fítínà ẹlẹ̀ fáwọn èèyàn látọ̀dọ̀ ẹlòmíì tí wọn ò ní dé kíni ò tí wọn ò ní dé fìdí náà wọn ò ní dé ṣùgbọ́n ẹ̀hẹ́ nítawọ̀n àfáànsọ ní pé àwọn tán ní pé kò ní di maharam wọ́n ń délé ìbá ti wà ń kọ́ kò sí láìsí wọ́n tún ní pé wàyá tùlù dáàlìkà di záwùdí àwìn maharami àwìn nítiwàtò tẹ̀kọ́ tó tí wọ́n yé ṣe lesbian tí wọ́n yé ṣe àwọn onírìn àrè lóbìnrin àwọn orin kọ̀tọ́ bẹ́ẹ̀ àwọn àlìkẹ́yàtì yàtò làárí yá àwọn wọn wọ̀sọ bí aláìwọ̀ àlìmẹ́ ilé àtúlùmọ́mì láti àwọn tó ti kíta bá rìn báyà àtòrí àtọ́nu wọn mọ̀ ń mì ní rùhùsùn hún ná ka asinimatilbuktilmẹ́ ilà àníbi sàlàyé wọn fáwọn obìnrin bú tó ṣe yí pé ní rùhùsùn hún àwọn orí wọn báyìí kàásìmì mẹ́tìlì bùkùtìlì mẹ́ìlà ó dàbí ike ẹ̀yìn màálù tó tóbi dáadáa tó fi sàn án lẹ̀ báyìí èyí pé àwọn sọ́mọ́ di ẹrù sọ́mọ́ rù sórí bí alábàárù báyìí lẹ́rù wọn jà ìwọ ni wọn náà tún wá rù yìí àwọn tó ti pé lá yẹ̀dùkúlù náà lè jẹ́ nàta wà háhà wọn níwájú jẹ́ nà kọ́dà àwọn olúgbòrún rẹ̀ ọlọ́nkọ́sọ wa ń bi irú wọn ọlọ́nkọ́sọ ara alẹ́ wa ń bẹ̀ mọ́sàwá náà bẹ́ẹ̀ fáwọn èèyàn mọ́sàwọn èèyàn náà bẹ́ẹ̀ fáwọn látàwọn ọmọ wa ọ̀wọ̀lẹ́kẹ́lẹ́mẹ́lá ilaha illallah náà gẹ́gẹ́ bí nǹkan táwọn ṣe ní àlàyé wàkàdáàlì bákan náà lórí ipe ní kí ájì ò lè bá àjọràn àyàn fóbìnrin tí ó lọ òṣìṣúrì wípé obìnrin tí ọba ṣe ájì kọ́mọ wà ní ìgbélé ọkọ kú àbí ọkọ kọ̀ọ̀lẹ̀ tọ́ba ti wà nítorí nínú méjèèjì ńkọ́ o kò ní ájì tẹ̀ ṣe ó ti yé halil mahram shartun fi wujubil hajj ǹjẹ́ kóbìnrin orí mahram ǹjẹ́ mọ́jẹ̀mú ni nínú pé ájì ọjẹ́ dandan fóbìnrin al mọ́mù mẹ́lìkì àti mọ́mù ṣáfìyìn ọ̀rọ̀ṣẹ́mọ́hùnmọ́lọ́ àwọn sọ wípé ní kóbìnrin lọ mú máhárọ̀mù wá kìí ṣe dandan ọ̀dà kóhùn náà lọ́pọ̀ àtúnṣe pé nílẹ̀ wá yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wa tí wọ́n máa ń lọ fún ìsábà mú máhárọ̀mù lọ́wọ́ àmọ́ kàn mọ́ faburú kan rọ́pò aburú aláràfáà mi ọ̀lẹ̀ ìyá ọ̀sùn ìmọ̀ jẹ́ kóbìnrin mi ò darí dúdú ni kókò ń darí sílé ọkọ rẹ̀ ọgbọkọ mi lọ́nu so aburú alálàfà mi sọ yìí ìmọ̀ jẹ́ rárá

kìí ṣe dandan kóbìnrin wípé kó mú maharamu wá bẹ̀tọ̀ ó ti bẹ́ẹ̀ náà kọ́ wọ́n sọ wípé tọ́ba ti wípé nílẹ̀mí ara ẹ̀ àti látọ̀dọ̀ ẹlòmíì náà wá umina lifitna umina lifitna afọkànbalẹ̀ kò ní sí wàhálà ọ̀tọ̀ lẹ́yìn nfa àmọ́ tí lọ́dọ̀ wájú ta afọkànbalẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fọkànbalẹ̀ ni àgbákò kan lọ dánwò lọ́wọ́ ọ̀rọ̀ ìkọ̀wé níwọ̀n nínú àwọn àfà oní sáàdù ìlẹ́ẹ̀b sáàdù òṣùwù àwọn ìkókò wọ́n máa wá mú àwọn ẹranko àwọn ewúrẹ́ àwọn ọ̀gbọ̀n tó ṣe é pé kò sí ajá tí ń sọ wọn kò sí tẹ́lẹ̀ tí ń sọ wọn. bẹ́ẹ̀ bá dọ̀wọ́n níbi tó bìnrin ti bùkátà sí ràn lọ́wọ́ tí èjọwọ́ lẹ̀ fún alálàájì bíi tiẹ̀ mí kọ́ fà á lọ́wọ́ kọ́dà bìnrin mi ò ní wọ́rì. ọkọ̀ ìwé ní òtì káàkún ọ̀sẹ̀ tóbi tá a láyé wa dé yìí obìnrin lè má káàkún àmọ́ wà lọ́ọ̀mì ọkùnrin dá nọ́gọ́rù ọkùnrin mà láàrú obìnrin lóbìnrin lọ. ẹ rọra ẹ pẹ̀lẹ́ ìtọ́jú gbúdọ́kùnrin ọkùnrin lọ́ọ́ ẹ̀jọ̀ ọkùnrin lọ obìnrin lè má obìnrin ètètè yé wọn ní àwọn kan ṣe nọ́mà ní ha kò nọ́mà o ológo tòdó àti kí ẹran jẹ ni so ipe mọ́ mọ́lìkì ní pé tẹnẹkọ́ ni kí máa hárọ̀ mọ́tẹ̀ lóbìnrin lọ wọ́n ní sóhun náà fúra rẹ̀ tí èsì rédèrèdè tí èbá ti bẹ́ẹ̀ tí òun ní fi rédèrèdè lọ ó ti yé báyìí tọ̀ èyí ò lórí gbogbo ọba eléyìí tá a wí yìí kìí sì mọ́ mọ́lìkì mọ́ mùsáfìlì ni wọ́n kọ́kọ́ sọ bẹ́ẹ̀ àrí àwọn sọ̀hábà níbi bí ìyá wa aisha ti wà àríyá ibn umar ibn zubair afawa atau ibn yasar afawa muhammad ibn sirin afawa al-awza'i abdulrahman eléyìí dẹ̀ ni tó gbajúmọ̀ nọ́ọ̀rọ̀ alimami zuhri muhammad afawa kọtaada ibn da'an afawa hakan ibn utaiba àti afawa tanko ni dawud zọhiri bí kò sí pé ní lọ́dọ̀ àwọn zọhiri yà lápapọ̀ ìtàwọn ti mú nọ́ọ̀rọ̀ rẹ̀ mọ̀jámọ̀ wùdó kí wá lè rí wọn tí wọ́n sọ ìyàwó àìsàn tí wọ́n lọ́ọ́ wọn ló ní pé ìmọ̀rù àtúlẹ̀ àtúnṣáfìrì ńlá máa di máhàrọ̀ wọn sọ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pé ní obìnrin òde ìtìrákù àti kó ní ẹni tó bá jẹ́ máhàrọ̀ bọ̀ ẹ̀ nítorí kí ló rò pé àti bùkátà sí máhàrọ̀ wọn lọ́ ọ̀fẹ́lẹ̀ àràfin kì ti wọ́n ní wọ́n pé ó ti tó bí ẹ̀mejì ẹ̀mẹ́ta báyìí tójú mi rí rédèrèdè nínú mọ́tò èrò tá a ń wọ̀ tó ṣe wípé obìnrin míì ntọ́ pọ́ọ̀lù fún láàárọ̀ ọkùnrin tó bá wọ mọ́tò òun náà ní ẹnu dúdú tí wọ́n débi kó tira wọn wọ́n sì gba nọ́mbà ara wọn èyí tó wà lẹ́yìn rẹ̀ olórí ọlọ́run ṣèyí òun lélú ẹlòmíì fóònù tó wà lọ́wọ́ ọkùnrin ló kọ́ọ̀lù fún omi àwọn ọmọ ọmọ rẹ̀ bẹ́ẹ̀ bá ráì fóònù ọlọ́ọ̀dẹ àwọn obìnrin à obìnrin ti di ilẹ̀ nínú ayé báyìí kọ́nà wọ́n sàánú wa ni ordinary iphone lásán iphone wọ́n lè mọ ní ẹ̀lẹ́fẹ̀nutẹ́ńbẹ́lú rẹ̀ àfẹnutẹ́ńbẹ́lú rẹ̀ àmọ́ tó yẹ kọ́ ọmọ obìnrin wá wọ́ọ̀sì kọ́ wá yẹ̀yẹ́ dé lẹ́bù tó ṣe wípé nítorí fóònù ní àwọn tẹ̀lọ́kùnrin káàkiri ó di mélòó ó di méjì ẹlẹ́ẹ̀kẹta torí kí ẹ̀rìn kan tí ò ní ìtumọ̀ tọkùnrin kan ara ti fún un mọ́tò lóbìnrin míì fọ́ọ̀lù fún bọ́wà mẹ́ta bóyá ibi tó ti sùn tó ti ń tòkó inú mọ́tò tó torí lé tọ̀hún tọ̀hún kàbílẹ̀ yọkàn ju àgbẹ̀yà ah, ẹni ní ìdí èèyàn la ìdí èèyàn olóní la ọgbọ́n àlùhàrẹ ológun kọ̀sán wo mọ́tò rẹ o <laughs> kèdí ìbàdí fẹ́ san wo mọ́tò rẹ o ẹnu mi èyí ń lásán wá wo iye tó ti pé ní nítòsí ìrìn àtọkùnrin míì fi pàdé tán fi bẹ̀rẹ̀ jìnnà láàrin ara wọn nìyẹn láti inú mọ́tò mọ́ra wọn tó fi inú mọ́tò náà ti ń dì mọ́ra wọn mọ́ra wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o tó ṣẹlẹ̀ tètè tẹ ó ti kókó ádámù yẹn ẹ̀hẹ́n nínú mọ́tò kan tó sọ̀kalẹ̀ àwọn tí ń dì mọ́ra wọn ìkan sojú mi láti ọ̀nà òṣogbo wá sí láti yìnyín wákàtí mi lọ àmì kọ̀ọ̀kan tó yìí tó wà nínú pléènì tó wá wò owó obìnrin mi rí wípé ní bó ṣe lè wọ̀ ọmọ tó bá ti pé olóṣèlú lọ́rùn ní ájì ìwọ náà ní kọ́nẹ́ṣàn gbólóṣèlú nù ìjọ ọ̀pọ̀ tọ́lá ìgbé kìí mọ̀ solúṣìlú lọ́mọ̀ àrà kìí kìí solúṣìlú lọ́rọ̀ bóòlù ẹnìkan ló fún olówó ah ó ní connection ẹni tó léèyàn ló lówó ní tó wọ́n ọdún fún un kí àwọn ọmọ fúnra rẹ̀ ah àwọn lólówó pẹ̀lú tí nàìjíríà ń sọ yìí kìí solú sí mi ọkọ̀ bẹ́ẹ̀ lómi ọ̀bá sọ̀rọ̀ yóò sì rí ibú láàrú obìnrin ẹni wọn gbogbo láàrú adé ẹni tí bá wọn sọdún wọn lọ ra nǹkan pé ọ̀sọ́sọ́yá ah, àfọ ẹ̀dákẹ̀tẹ̀lé wa abẹ́rẹ́ ra nǹkan lárúbáwá kó wọn ọdún ọkọ̀ mọ̀ sọ lárúbá kí wọn wọ ẹnu rẹ̀ ń bọ́ ọ̀bá sọ̀rọ̀ ó sàgbákò lọ́wọ́ obìnrin ìtí mi ọkọ̀ olùfúnnu nì kàṣùlùhánàlá so àwọn àfá tí wọ́n sọ wípé ní obìnrin òbùkátà ti má hárọ̀mù yẹn wọ́n sọ wípé lára rẹ̀ náà fún rẹ̀ tí èdè wèrè ó ti yẹ báyìí nísìnyí ìyàwó àìsàn ni pé ilé ìsàkúlù nìta ẹ̀jìdù máa àrọ́mà ìpínlẹ̀ nìyẹn o kìí ṣe wípé wọ́n ní kò ní ìdí ẹ̀ wípé gbogbo obìnrin náà kọ́ ló máa ní máhárọ́mù ọ̀gbọ́tẹ́ kìí ṣe gbogbo obìnrin náà ní máa ṣe kíni o kìí ṣe gbogbo obìnrin náà ní máa ní máhárọ́mù ọ̀nà àkọ́sà àánú wa kọ́mọ́sùn obìnrin nílé kò ní ní máhárọ́mù torí nù kò ní máhárọ́mù kò sí ilé ọkọ̀ tí kò ní máhárọ̀mù kò ní lọ́mọ àbíkọ́ mọ̀ ọ̀kọ́ ẹgbẹ́ ọmọ ìlú ti dàgbà yín wọ̀ ọ̀tọ̀ nínú kò ní máhárọ̀mù bí a kọ̀ lábúrò kọ̀ lẹ́gbọ̀n lọ́kùnrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oṣù mọ̀ pé tí bá ti rí bẹ́ẹ̀ ó mọ̀ ní àwọn ìdí díẹ̀ díẹ̀ àfáwà náàfẹ̀ mọ́wùlá bìnrin ọmọrọ ó ní pé àwọn máa ń sí àjò pẹ̀lú àfáwà àdùnbọ́ ní bìnrin ọmọrọ àtàwọn ọmọ ọ̀dọ́ lóbìnrin míì lóríṣiríṣi náà lóbi ní wọn ní máhárọ̀ àwọn àpá àti wọn mú àgbọ́yé láàrin yìí pé ní tá a bá rẹ̀ ń gbádùn lẹ́sìn àwọn èèyàn lè kí ni o wọ́n lè tẹ̀lé e lọ àwọn obìnrin lè tẹ̀lé e àmọ́ ṣé àwọn tó ti fi ń lẹ̀ wá lóde ìní ọ̀pọ̀lọpọ̀ èèyàn dábàá àmọ̀ sọlẹ̀sọ̀lá wa fẹ́rẹ̀ àgbáyé ní ìdìbò lè sọ lárúbá gan-an pè lábàá kámọ́ wà tó kọ̀ lẹ́sìn tí wọ́n ń pè láfa ìyẹn ti mìíràn ọlọ́ba ń tọ́jú rẹ̀ ó yé báyìí ló fi so lórí gúnbẹ̀ náà ẹnu gbogbo ìṣẹ́jà ìwàlùkà léèyàn lè fẹ́ kú àwọn ará àwọn tó ṣe wípé nínú àwọn tẹ́ẹ̀mọ̀ pẹ̀lú àbá yìí náà ẹlòmíì ọ̀lọ́ ṣe hájì obìnrin olóbìnrin tí wọ́n fẹ́ tẹ̀lé wọ́n fẹ́ lọ ti jàǹbá pẹ̀lú rẹ̀ wọ́n fẹ́ lọ tẹ̀ra wọn sùtà àwọn èèyàn tó gbé ibú wọn bá títí tó tó gbé ibú wọn dé ayé àdéhùn ilé ọlọ́run ládùúgbò ilé ọlọ́run àhà èyí ti tó rí báyìí oyè báyìí ló ti gbé tá a bá rẹ̀ ń ta nígbàrá títí òfin yàn dáadáa ni òsínláì fẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú nǹkan tí àǹtàn lọ́rọ̀ abdullahi bin umar orúkọ òun náà kọ́ ẹ̀ǹtà nígbà títí dáadáa ní ọ̀rọ̀ fi ọgbọ́ ọba ń dùn ọwọ́ ọgbọ́ kan. afáwọ̀ àtọ́ òun yìí sáà wọ́n di ń béèrè nípa obìnrin lé pé ní kò ní ní maharam kọ̀dọ̀ sọ́kọ̀ pẹ̀lú rẹ̀ náà wàláàkì máa wàláàì àmọ́ kéékèèké ń bẹ pẹ̀lú ẹ̀ àtàwọn obìnrin bíi àwọn ni wọ́n máa jẹ́ onídàyàkọ́ tí wọ́n mọ̀ dúró ti pé ní níbo ni ó dé dúró sí àwọn ọmọ protect rẹ̀ àwọn náà gbé egun kan gùn kọ́ọ̀lá náà fọ́lìtà òjì olóòlù yìí ń dà olùsẹ̀ hajj afábùnú sẹ́rìn àwọn lóbìnrin kí ọ jáde máwọn mùsùlùmí ṣe ọlọ́run ṣe wá mùsùlùmí dáadáa ọlọ́run mùsùlùmí wọ́n gbádùn lọ ààrẹ mùsùlùmí mùsùlùmí ó mùsùlùmí olórí òkú pọ̀ mùsùlùmí onífẹ̀ẹ́ ẹnu pọ̀ mùsùlùmí aládàdálẹ̀ pọ̀ mùsùlùmí bá a ti bá bí wọ́n ti ń ṣe eré yìí òun náà pọ̀ mùsùlùmí olóńgbò láì sọ́ta sùn àwọn náà wà bẹ̀ dáadáa ó yẹ wáyé nìyẹn kọ́nà dáwùjọ mùsùlùmí ó dájú wáyé lọ ọ̀kọ́ ọ̀la mẹ́rin ní wọ́n mọ̀ sẹ́kù jùmọ́ àjàmá àti nìsáyà ẹ̀kọ́ náà tó lè jáde pẹ̀lú àwọn ìgbìmọ̀ obìnrin ọ̀kọ́lẹ̀ hamẹ́ àfa àwọn sọ wípé ní kò sábúrú ń jòkó obìnrin sí ìrìn àjò láì ní máhárọ̀ àmọ́wò máa sọ ọ̀lẹ́hìn pẹ̀lú àwọn ẹni dáadáa pẹ̀lú àwọn ẹni rẹ̀ àfàwọn awúgbà yìí àwọn náà sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà àwọn tá a bá nígbàrà tì sí àwọn tó dún déédéé tóbi máa jáde pẹ̀lú wọn. تخرج مع قرة مسلمة ثقة نعم شافعي ni obìnrin lè jáde pẹ̀lú ọmọlábí obìnrin bíi tiẹ̀ náà tí ó jẹ́ mùsùlùmí tá a sì ní gbàrà sí alimami muhammed ọ̀hẹ́rẹ́ afáyà muhammed àwọn náà sọ wípé ní obìnrin tí ò ní maharam olùsè hajj wàlà ṣe àlẹ́ ìhà èyí wò burúkú kò sí nǹkan lọ́wọ́ ní ọkọ̀ dáná fàyìntì ànálẹ́ àzáwùjì tó bá lọ́kọ̀ọ́ fàfàgùn àlẹ́ yìí ní àyẹ̀fọ́ jàmá àhà dandan ní kí ọkọ rẹ̀ ó ṣe ájì pẹ̀lú ẹ̀. ẹ nílẹ̀ wáyé nínú nkọ́fà tá a ti lọ́sùn àti tó wù yọ jáde òun náà ní kí ń gbà míì obìnrin lọ́kùnrin rẹ̀ wọ́n rán òun náà ní ọkọ ní òsì níyì ọlọ́kọ̀ sàánù wa láyé ká wa lórí gun aláwọ̀ jáde báyìí bọ́yá ọmọ ọlọ́rọ̀ yá mi nítorí pé kọ̀ wá lówó àwọn méjèèjì papọ̀ ọwọ́ ọkọ ọ̀rán ìyá àbọ̀kọ́ ọ̀rán bàbá ọ̀sà àrùn wọn lọ́tọ̀ọ̀tọ̀ eléyìí mọ̀ sí ìwé wọn mà dáa àmórígun ẹlẹ́ẹ̀kejì òun náà ní kó ti pé ọmọ kan fẹ́ràn ya rẹ̀ nìkan ọ̀wọ́ rí pẹ̀lú bàbá eléyìí ọ̀dà o gbogbo ọmọdé máa máa ṣe bẹ́ẹ̀ ẹ̀bẹ̀rù ọlọ́run lára àwọn òbí yìí bẹ́ẹ̀ bá ní kápá tó lè rán bàbá àtìyá lọ fún ọjọ́ lọ papọ̀ kò sí bó ti fẹ́ rí ìlúzẹ́yọ̀rọ̀ tó ti rìjáde rẹ̀ rí ìzà ìlúzẹ́yọ̀rọ̀ tó ti rìjáde rẹ̀ rí ìzà owú jíjẹ lára ọkùnrin àdámọ́ ni tóbìnrin bá ti tọkùnrin bá ti wá ya ìwò débi kò tó owú ìyàwó rẹ̀ tọ́fẹ́ mọ́ àgbákò ti ṣẹlẹ̀ kọ́dà ńgbà míì ọkùnrin ọkọ̀ obìnrin lẹ̀kọ́ wọn lọ òsì ní tán lẹ́mìí rẹ̀ tó gbọ́ pé nẹ́ẹ̀nì kan tó fẹ́ fẹ́ yóò mọ ni yóò dá fẹ́ yàwó wọn ah, tó bó ló fi kọ́ lẹ̀ kọ́dà olè kàn já lẹ̀ ńgbà míì kẹ́ pẹ̀lú àyẹ̀lẹ̀ rẹ̀ ti kọ́ra yín lè gbé so kò sí bí àgbàlagbà ọkùnrin ó ti dàgbà tó ìyàwó rẹ̀ tọ́jú ìyàwó rẹ̀ òun náà tí wọ́n jọ jáde tí èmi náà ti owó mi lára ó ti yé báyìí nìyí tó ká alákèéjì àwa tọ́lọ̀ bá tẹ́rù ọmọ tá a máa ń tẹ́rù nǹkan báyìí orígun ẹlẹ́ẹ̀kejì òun náà lè ti máa tàn wá lọ́dọ̀ àwọn olóṣèlú àbáwọn míì náà àwọn aláàánú táwọn bá nǹkan fẹ́ rán pé á ah, ìyá ìbò ti wà lóṣù wá láìsẹ̀ bí ẹnudọ́ mẹ́ta yìí wọ́n ń gbá àwọn ọ̀yá kan sórí facebook fún wọn mọ kéwúkẹ́ díẹ̀ pẹ̀lú táwọn gbólẹ́ náà àwọn àgbàlagbà nìyí ìmí nǹka kùránì ìmí ò tó máa dá wákàtí wúlẹ̀ ó tó máa túmọ̀ rẹ̀ wọ́n máa rí sálá bá pàdé ẹnìkan tó fi á ah, kó wọn rìn ayé ní ájì tẹ bá fẹ́ rú àwọn bẹ́ẹ̀ ẹgbìyànjú ẹ lágbọ̀ọ́ yẹ pé ní maharọ̀ maharọ̀ ó ṣe pàtàkì ẹlẹ́ẹ̀kejì tó bá ti maharọ̀ àwùjọ tẹ ẹ fẹ́ sí wọn sí láàrin mùsùlùmí sáwùjọ tó gbádùn àfa mọ́sọ̀kúyà arúgbó ni wọ́n àgbàlagbà ni wọ́n bàbá wa dr sharofundọ kan wọn sọ̀rọ̀ kan wọn ní lìkúlì sáàkẹfín láàkẹf gbogbo ntọ́ba bọ́lẹ̀ láyé ìlú malẹ́ni tí ó yìí kọ́ra bó ṣe wèrè ní ọ̀padà dé náà ni òun náà sáré nǹkan lè wù ọ̀gbọ́ ìṣẹ̀lẹ̀ kẹsẹ̀ lọ́dún kan lù wọ́tà wà yìí àwọn tán máa ń lọ ọ̀rá kọ̀mọ́ láti ìjẹ̀ gbogbo wá sẹ́kẹ̀ nù táwọn karambà ní dáwọn lọ́dún àwọn ìyá àgbàlagbà tọmọdé gbogbo wọn ṣètò fún so kó lè mọ̀ wípé nímọ̀ nígbà náà pé àgbàlagbà ni wọ́n àgbàlagbà ni wọ́n àwọn àwọn àgbàlagbà náà ti dáná tí wọ́n ti ṣe mọ́ o obìnrin mọ̀ o àwọn èèyàn wọn ọ̀gbádùn o ẹlòmí ọ̀gbádùn o ẹlòmí ọ̀gbádùn o ìwò ni òun jẹ́ o tó láti ní nǹkan ha náà àwọn òṣèlú ọlọ́run kò bí nǹkan sọ lọ tọ́ba ti lọ́kọ fàyín lam yaf'al fàhùwà áásùn lillahi ta'ala tọ́ba ló wọ̀ lọ́wọ́ tẹ̀lé náà ni tó sì ní kápá àbí tó bèèrè ní kápá tó lè kó lẹ̀ tọ́wọ́ fi àṣà yorùbá ti pé ní a ìrì burúkú ọlọ́run mọ́tò fún òun ṣe ìyàwó òun náà máa ṣe orúkọ mẹ́nu ayé ìṣòro afẹ́yẹ mọ́tò ẹ̀ máa ara wa ọlọ́run ọmọ tí a ń tìkì kí la burú bẹ́ẹ̀ kí la nínú ẹ̀sìn ọlọ́run pé obìnrin ní ti ọkọ̀ nípa obìnrin wọn lẹ yorùbá náà káì tó bá fi kọ́bọ̀ fún ìgbẹ́dẹ́ ìgbé lẹ̀ nínú ilé yóò sì bú yẹ ìgbéraga dé wọn gbádùn lọ́dẹ wa àfàwọn díẹ̀ díẹ̀ ni wọ́n wò ló pọ̀ tó bá ti díẹ̀ báyìí tó ti gbẹ̀rún rọ́kùn pé ni bàbá wọn ò tẹ ìwúlò kó ìwúlò pín ní sábà ìkùsí àti nínú ayé náà níwọ̀n bá nìyẹn. téèyàn bá gbọ́rọ̀ obìnrin mi nígbà míì tí máa ń sọ̀rọ̀ ọkọ rẹ̀ báyìí tó bá fi ìdájọ́ ọ̀lọ́ ìwé ti tẹ̀ lọ́rùn ìyá <laughs> tẹ̀ lọ́rùn nípa torí pé díẹ̀ ọ̀rá ń ṣe nínú ayé ọmọ ipe bóyá ọfẹ́ ńlá ayé díẹ̀ tó fi fún un tó a nínú ilé yìí òun lòún wá sètí èyí bá ti ti irú àwọn obìnrin báyìí tọ́ba fẹ́ gbé irú nǹkan bẹ́ẹ̀ lẹ̀ mọ́tò sùnìyàn káàkiri tóun náà bá sọ fún yẹn pé ní ájú tóun lọ yìí àwọn àti báyìí ní àwọn ti lọ kódà lágbára ọlọ́run náà àmọ́ ọlọ́run lára àwọn òun kó àmìlẹ̀ jílẹ̀ obìnrin mi ọ̀gbá mi báyìí ó sì wọ́n ké yín tàbí ẹni tuntun báyìí wọn á ká bòròbòrò kótó lọ ájì ó ti fẹsẹ̀ pẹ́fẹ́ wọn á jó olóńlé pé áà. Ah, àfẹ́ bá ń sàdúrà bá ń dúpẹ́ bọ́lọ́mù kọ́dà bá a rí sí táwọn náà ń lọ gan èmi ọ̀rọ̀ rẹ̀ kí n kówó náà lẹ̀ <laughs> àfa ìyẹn ti dáná ẹ̀dín lọ gbogbo ayé ti wù fún olókòwò lẹ̀ ọlọ́kọ̀ sàánù wa ń bẹ̀ kẹ́ẹ́dì kẹ́lá wa sọ̀rọ̀ tọ́ba tí ọmọ náà ní kápá kọ́ lọ tí ọba tí wà lọ pàrọ̀ àyàfi nìlá ẹlẹ́sẹ̀ nípa pàtàkì dúdú náà wù tọkọ bá kọ̀ dálẹ̀ tó wọ̀ lọ obìnrin wa ti hajj tọba wa ti hajj ọ̀daràn kò sí kí ni o ọ̀daràn wọ́sàdánù àdàdàlì kàbíntàlì ẹ̀rí wọn rèé mọ́n bọ̀bọ̀ nígbà àdìsí náà sọ ẹ̀rù rẹ̀ sátọ̀dọ̀ àfáwọ̀ àdìyẹ mú hàtàlì wọn bí ọgbà àdìwà ọgbà wà fi ìlú kọ̀ olóhùn ànábì sọ mbẹ́rẹ́ fi ni fàyìntọ́ láti bí ká hayá ìrẹ́ àdìyẹ mú hàtàlì sọ̀hábà níbi ìdùnnú lọ́wọ́ alẹ́ tọ́lọ̀ ń bá dá ọ títẹ́ mi rẹ bá gùn làtàwọ̀ yìí nà gbọ̀ọ́yìnà làtàwọ̀ yẹn nà gbọ̀ọ́yìnà ó rí àtìrìn àjò lóbìnrin tẹ̀rẹ̀tẹ̀ ìlú mìíràn háyọ̀rọ̀ hàtà tàkùnfà bìlkàbà bí háyọ̀rọ̀ ti jìnà tó láwọn àdúgbò yàmà lọ́wọ́ mi bó ti jìnà tó mi yóò sì máa tẹ̀rẹ̀ àjò bọ́ ń láti bẹ̀ tààbà tí ọwọ́ ti tàwa bò látàkọ́fù ìnàmọ́ obìnrin náà ní gbẹ̀rùgbẹ̀rù wọn lù ú jìbìtì ara bẹ̀lẹ́ dúkìá ọlọ́run nìkan náà kàn máa bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ń bẹ́ẹ̀ ti tó ń wárí fún un tó bá rí bẹ́ẹ̀ àti ike ní àdéhùn yìí sọ fún akówó ìrìlẹ̀kẹ̀ ní àjọ nínú àáfàá mi lọ́rọ̀ lórí ọ̀rọ̀ wọn ní ike nínú. ànábì ń sàlàyé bóòlì ìfọ̀kànbalẹ̀ ó di ìjọba tó lè kọ̀tọ́ wípé ó di ẹ̀tọ́ fún obìnrin kó máa tẹ̀lé àjò láì ní mahram lọ sí hajj ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì ni pé ní ànábì túmọ̀ àtẹ̀bí ìdíkẹ́ ní mẹ́jọsítà sọ̀rọ̀ àìlẹ́yìn ìtẹ̀bí ìlà ànábì tún kí ni o àzáàdù ọ̀rọ̀ àyà ìtẹ̀yìn ọ̀nà tí ó lò àti wọn ní táwọn ìlú ìsinmi ìtọ́wárí bẹ́ẹ̀ òṣèlú kó lórí ẹnìkan lọ́mọ òní kò lórí ẹlòmíì tí ọba tó mú obìnrin kú kọ́ àti pé ní obìnrin náà lè lọ́nà rẹ̀ wọ́n ní ẹ̀rí mi àwọn ìyàwó àdínẹ́bì hajjaj na báàdà an azna lahun na umar fi áàkiri hajjatin hajjaha wọ́n ní àwọn ìyàwó àdínẹ́bì ti hajj lẹ́yìn ìgbà tí umar yọ̀ǹda fún wọn láti ṣe ní hajj láti ṣe umar náà ṣe fúnra rẹ̀ ó sì wá rán usman ọ̀ràn pẹ̀lú wọn àti abdulrahman ibn awf wakana usman yunadi ala yajinu wa ahadun minhun wàlá yẹ́bùhárù ilẹ̀ ìhìn usman wa ń pariwo láàrin kọfílà àwọn kàràbáǹtì náà lọ ipe ni ẹnìkan kan nù yín kò gbọdọ̀ dótò sí àwọn ìyàwó ànábì o ẹnìkan nù yín kò sì gbọ́dọ̀ sí kíni kò gbọ́dọ̀ lọ bá wọn bìbẹ̀ ẹ wọn wà ní wọn lọ́tọ̀ báyìí àwọn tó kù náà bá ní wọn lọ ẹnì kò sọ báyìí pé èmi lágbájá lágbájá ni kò sáàyè bẹ́ẹ̀ o wà ní àjẹ áwùjájú wọn ní áwùjájú wà á inú rẹ̀ ni àwọn obìnrin lárúbáwá máa jókòó sí. kọ́dà nígbà tí àyà ìyáàbò ìdè àwọn tó bá jẹ́ ojúlówó obìnrin obìnrin pàtàkì láwùjọ wọn a máa ń jáde bí wọ́n máa ń gbé wọn sí ìlú. ó ti wá ìlú orí kí ló fà á fàwọn wà ní tòkí abẹ́rẹ́ gèrègè wọn كما جمعي ثم حججنا بعد ذلك مع عثمان في خلافته من لي لينا ومن في حج عثمان من خلافة wọ́n tún ní bàtà náà ní wípé tá a bá ti rẹ́ni tó ṣe wípé ọkàn wa balẹ̀ sí olùdó kò má haram fún wa wọ́n ní bàtà náà anahu sáfàrù wà jìbùn ìrìnàjò ájì yìí sáfàrù wájìbù ìrìnàjò dandan ni láàyè sáròtù láwùn máhàrọ̀ kò sí pé máhàrọ̀ gbọ́dọ̀ wà ń bẹ̀ fóbìnrin obìnrin lóbìnrin mùsùlùmí wọn ni wọn fi àpèjúwe rẹ obìnrin mùsùlùmí ni tọgbọ lọ́wọ́ àwọn kékeré tí wọn mú un à àbí ọ̀dà bí ìrìn àjò tó ṣe láti lọ àtẹ́ǹdì kóòtù ilé ìdájọ́ mùsùlùmí islam ló ní mahakam majalisi haaki ààyè tí adájọ́ wà alikọ́ọ́bí adájọ́ dọ́tí ẹ́ mùsùlùmí ló ní ìfẹ́sífẹ́ pẹ̀lú ìlànà tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ń lò lónìí nì ó ti rọ yìí wọ́n ní obìnrin láǹfààní àti ìrìn àjò lọ sí pọ́ọ̀tù tọ́ba jìnnà sí ìlú rẹ̀ lóhùn nìkan lè àdá yẹ̀dí àkàkùnà nítorí kí ẹ̀tọ́ rẹ̀ ọmọ bá a sọnù bákan náà ní wípé sábà tó wá dájọ́ ní kóòtù wípé a fún onífẹ̀sìrì ẹlẹ́kùn e olùdó ṣèbí yóò jáde fúnra rẹ̀ ni nígbà tó bá kó ní kíráìmù bíi ìdìnnà àwọn akpé ẹlẹ fún òun láàrin bàbá yìí wọn dèbí yóò jáde fún ẹ lóhùn nìkan ni ẹ òyìn náà tún lẹ́ẹ̀rí ibi tó bá débẹ̀ ńkọ́ obìnrin tó kíni o ó lè ṣe ìrìn àjò hajj àdúgbò náírà sẹ́lẹ̀ ànábì pa ọkùnrin tí ìyàwó rẹ̀ jáde tó lọ hajj ànábì pa aláṣà padà ká àdìbì náà ànábì wọn yóò yá tètè lọ́ọ́ bá wọ́n ní ẹ̀rí tó wà níbẹ̀ ni pé nígbà tó kùn òun sọ fún ànábì pé ìyàwó òun lọ sí ọ̀nà ájì òun sì gbojú ogun lọ́nù tòun ànábì ọ̀sẹ̀ kókóbìnrin wọn padà ànábì ní kọkọ̀rọ̀ náà lọ sí ájì ni wọ́n tọ́ bá níbẹ̀ ànábì òsì pé a ah, ó ti wálé jáde kó lé tọ́wọ́ lóun gba ọ̀nà ájì lọ ànábì ọ̀la ìfi ìjáde rẹ̀ wọn tó ṣe láì ní maharam wọ́n ní ẹ̀rí nìyẹn zahabal imamẹ́ni abu hanifa wa ahmed mọ́mọ́ abu hanifa mọ́mọ́ ahmed muhammed àwọn níbo anẹ́lá ọ̀rọ̀ ṣàkùn fi hajj mara tóbìnrin ọba ti hajj mọ́jẹ̀ mi ni máhàrọ̀ nínú hajj rẹ̀ mọ́jẹ̀ mi ni gbẹ́gbẹ́ ọba ti síbẹ̀ kò lè dé. وهو قول الحسن وعكرمة وإبراهيم النسائي أما فات أنت عليه حسن البصري أفا عكرمة إبراهيم النسائي àfa àtọ̀wù àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àbá wọn ni pé tí ọba ti ní mámọ́rọ̀ ń tọ̀ òrèsè hajj kílẹ̀ rí wọn nínú àdúgbò bá bí lábùn àbá ìrẹ̀lẹ́ ìfọ̀ sọ̀rọ̀ muslim wọn ní olùkọ́ta lẹ́sọ̀ pé láyé kúlù wà nínú ọ̀rọ̀ ìlú ìmúrọ̀ àti ìlà wà máa àdó máa rọ̀ ọkùnrin ọlọ́kùnrin àtòbìnrin olóbìnrin kan wọn gbọ́dọ̀ jọ wà papọ̀ láwọn àbíkan àbíkẹ́tọ́ jẹ́ ilé ìwọ̀ obìnrin ìwọ̀ wà bẹ́ẹ̀ àwọn àbá wọn ṣe ní àlàyé fún wọn débi pé ní à ń tó bá wá ti ké ní wọn fẹ́ mọ kọ́ra ní ké ní kọ́ à kì í mà ké nínú ilé rẹ̀ nínú mọ́sálásí mọ̀ ní àwọn àbá ní níbo kọ́dà tó ṣe wípé ní rọ́bì àti àdàwíyà ìyá obìnrin ìyá tó obìnrin bá ti pẹ́ lẹ́sìn ọlọ́run gidigidi ni táwọn oṣù fi máa parọ́ ọgbọ́n náà nì wọ́n ní kò sí pé òun ni kó wá torí pé ní àbá àtàǹpé ní àlùkòbọ́ ìlú gbìyànjá ọ̀bọ̀ tóun náà jẹ ẹlẹ́sìn nì kan lóun lọ́fẹ́ jẹ́ àbá àfún àwọn méjèèjì wọ́n wá fẹ́ kọ́ra wọn nínú árọ́mù wọ́n ní kí wọ́n gbà wọ́n láyè nítorí pé tọkùnrin àti obìnrin bá jọ wà papọ̀ kí wèé ṣe ẹlẹ́tọ̀ọ́ ara wọn àwọn kí wèé ṣe iléèwọ̀ ara wọn darí àbá èṣù ní mọ́tẹ́lẹ̀ ìkẹta wọn kò sì sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ ọ̀gbọ́n kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ nígbà tí ẹ bá kọ́kọ́ pàdé ara yín ẹlẹ́mọ̀ ilé àìsàn yín kéde eléyẹ mọ̀ fáyọ̀ lọ́wọ́ ìdílé inú ọ̀nà mọ̀ fáyọ̀ mọ̀lẹ́gbà mọ̀ mọ̀lẹ́gbà mọ̀ mọ̀lẹ́tẹ̀lé tọ́ba ti di pé wọ́n rí àwọn lójoojúmọ́ bí ilẹ̀ tó wà látẹlẹwọ́ mi ní ìṣòwò lókè yẹn rí àbẹ́ẹ̀rí tọba ti súnmọ́ ojú sábà ìrìn nírí mọ́ láì bí wọ́n ẹ̀rí dúró rẹ̀ mọ́ tí tí tí ké ìtọ́nu ó fi tẹ̀yàn bọ́ nípa bẹ́ẹ̀ tẹ̀yìn wọ̀ àlẹ́rìyá àtúbìlá tọba rí bẹ́ẹ̀ ńkọ́ ìsìlámù ọ̀fara mọ́ wàlẹ́ tó sáfìrì mẹ́rù àtúbìlá máa di mahram obìnrin ọgbọ́dọ̀ tẹ̀yìn àjọ láì ní mahram ìkànnù àwọn ọkùnrin wa ní inna mọ̀rọ̀ àti ìfọ̀rọ̀ jẹ o ìyàwó mi mà jáde ọgbàtẹ olóhùn fún hajj ilé ọlọ́run níta àfọ̀kánná ti wọn. wàá ní tàtàkù fi rọ́ọ̀tù wọ́n ti kádà wá kádà èmi dẹ̀ ni mo ti àpìlẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ogun fún ogun báyìí ń lọ máa lọ hajj ìyàwó kan bí jihad lágbára tó bó ṣe pàtàkì tó wù kánẹ́bì sọ wípé ní kánẹ́bì yẹn náà kú yẹn náà yìí padà ní òun bá bẹ lọ́wọ́ wípé ní ó ti pé ojú ojú ogun ni fún ọ̀pọ̀ àwọn sí ọlọ́run tó wá jíù padà fún ojú ogun kan tó jíù padà fún ojú ogun nítorí pé orí mbẹ́mbẹ́ ogun ẹ̀sìn ni o kìí ṣe ogun boko haram o kìí ṣe icc o kìí ṣe àwọn tẹ́rọ́rìsì ni o mọ̀tìrà rẹ̀ ló kún sí ọlọ́run o ọmọ lọ́jẹ́ báwọn òbí rẹ̀ mọ́ fàwọn lẹ́mú o èyí tó àwọn èdè nígbà táwa àwọn eléyìí lẹ̀ tán kò lẹ́kọ̀ọ́ tí ò sí bẹ́ẹ̀ tó sọ ọlọ́bìnrin ní òde mi. anagba hmm? ni pé ọmọ ogun yorùbá ní sàn lòun afábọ̀ òṣèlè lóko ọjà sábà nínú ọjọ́ ọlọ́run. nígbà náà pé àdínkù àgbà làwọn ń tà wọn ọlọ́jọ́ nǹkan tó ti bọ́ bíbélì. nígbà náà nàìjíríà yóò dá máa ẹ òun fẹ́ bá àwọn àìkóògùn lọ bá wọn lọ bá wọn lọ kọ́ ọ̀tá ọmọ náà lọ́ba ilé kú ó di wájú ọlọ́wọ́ ọjà jìn àdìgá tán ọ̀dọ́ ọ̀nà ìṣura ẹ̀ lọ́wọ́ fẹ́kẹ́ tí ìjọba wa ń sọ lọ gbogbo tó pa bí ìdágún tẹ́sí ṣe pàtàkì tó wù náà kọ́ ànábìínú tó gbọ́ ẹ̀ lọ́wọ́ padà kọ́ tẹ̀lé rẹ̀ lọ iyì àti àpọ́nlé àti ọ̀la tó jẹ́ fún obìnrin pé ń jáde ọkọ rẹ̀ tẹ̀lé. feminism ló gba ayé kan tóbìnrin rí sínú olóbi tọkùnrin lè sọ̀rọ̀ wọn. ìròrí pé ní tèmi náà lè tẹ̀mí fúnra mi tèmi ò fúri mi wọn a máa tàn wọn nígbà náà bèrè wọ́ọ̀tì ní ẹ obìnrin ò fúri nìtúmọ̀ rẹ̀ náà. kí ni wà lára obìnrin? tẹ́ẹ̀mọ̀ tó gbà ní òbí ní bírí à ọlọ́mọkà tó ṣe wá ọ̀ ọlọ́mọràn wa ní sí àbúrò ṣe mọ́ṣẹ̀ wá ní ní iṣẹ́ bíṣù wọlé kẹlẹ́mọ̀lá ìlà ìlọ́wọ́ afábùnà àbáṣe lẹ́yìn kan ṣe rọ́bì ọ̀gbọ́ àtàwọn àwọn àrùbọ̀ ọmọ tó là nẹ́bìtẹ̀ tó ní láti ọjà nàmúrọ̀ ọ̀tún ìlà wà máa bò máa rọ̀ obìnrin kan ọ̀wọ́dọ̀ sí nínú dáárọ̀ kúkúni ní àdéhùn yìí wà. afa wa abu umama saliba ẹni yìí rọbì allah wa ni wà lọtọ tán pé ní sudaju ibnu ajilan sudaju ibnu ajilan sudaju bẹnu ajilan ọ̀nà pé ní abu umama kọ́nà bá ní yọrù sí olùgbọ́tà lẹ́gbẹ̀ẹ́ pé ní láàyè ẹgbẹ̀lú ìmúrọ̀ àti mùsùlùmí kọ̀lẹ́tọ̀ kóbìnrin mùsùlùmí àǹtàṣọ́jà tó ṣe hajj ilá máa àzáwójì náà bí mahram àti kọ́kọ́ rẹ̀ pẹ̀lú rẹ̀ àbí tó bá jẹ́ eléwọ́ rẹ̀ tọ àwọn sọ pé ní àdìsí àtàwọn àdìyù ká àkàtẹ́yìn tí wọ́n lọ́rọ̀ lé lórí wípé ànẹ́bì sọ fúnra rẹ̀ wípé nípa ànẹ́bì sọ kìí ṣe wípé wá túmọ̀ sí wípé obìnrin wa máa lọ bí kò sí wípé ànẹ́bì ń sàlàyé fún ọ wípé bóòlù ìfọ̀kànbalẹ̀ ó ti padà tó nú ayé tọ́lọ̀ wọn jẹ́ kí ẹ̀sìn ìsìlámù ọgbà ààyè tó ti yíra ìlú ti wọ́n gbẹgbẹ́ wá fún wa ọdún mẹ́rin ahmed muhammed rahimahullah ìpè ní anáwó láyé ìsáfàrà ní maharam ìsáfàrà ní bàrẹ́ ìbọn wọ́n ní mọ́mú ahmed sọ ìpè ní àní consideration pé ẹgbẹ́ ní kí maharam lọ́tẹ̀ lóbìnrin tó bá ti gbìyànjú ọ̀ràn yàn tó ti yé báyìí wọ́n yẹ kí wọ́n á lé àmọ́lẹ́gbò míì ìpínlẹ̀ àjọ hajj gẹ́gẹ́ bí afa wà lásìrò mẹ́sì gbà wọ́n lọ́sọ̀dọ̀ ọmọ. wà á nìhu láàyè sọ̀rọ̀ tó má ọ̀rọ̀ mùsùlùmí kọ̀ wá àìdí mi nìta ìlàtí láàyè sàmì hùnà wàlá àlẹ́yìn nà fitna. wọ́n ní àmì nímọ̀jẹ̀mú pé kí má bọ̀ wà fún àlùkọ̀wá àìdí mi nìta àwọn obìnrin tó lè wípé ní wọn ò lọ́kọ̀ọ́ àbí obìnrin tó ṣe wípé ó ti ta ó ti lè dúró ju ọba nípọ̀ tí ò lè ṣe nǹkan oṣù náà òṣèré àdìsí obìnrin tó ti dàgbà tó ṣe wípé ní àní bẹ̀rù pé látọ̀dọ̀ tiẹ̀ náà ti dínà lé wa àbí wọ́n lè fi dínà kọ lò ó àwọn olùmíì obìnrin mi ìyá abú ni wọ́n torí pé ọmọ abú ni wọ́n fi bẹ̀rẹ̀ àbí ńgbà tí ìyá àdúgbò wà ní sẹ́gun tó ní sàn án lọ fún bandé náà ẹ̀rí gbàgbà kọ́kọ́ nú ayé àwọn tó wá dira wọn kì ní kan lọ́rùn báyìí mo rí yàtọ̀ lánàá kan subhanallah wọn ò fi ṣe akílà àwọn eléyìí náà tó ń bá ti báyìí tẹ bá wo tẹ bá rí ẹjẹ ìpínlẹ̀ eléyìí ti lé ní fífi àwọn kìíní kan bíi ṣéènì tí máa ń fún ìrọ̀ wọn á ojú wa láti lè báyìí ó sì wá ga dọ́rùn rẹ̀ ọmọ pa báyìí tàgbà ní sọ̀tọ̀ fún nídìí àbíkọ́ lọ́wọ́ sáà ẹ̀rí ya mi ọ̀nà tó wà lọ gbogbo gbogbo awọ tó ti wú jọ ni ọ̀nà tó wà lọ gbogbo kírìmù sí náà wà pọ̀ dálẹ́gì ọ̀nà tó wà mọ ọ̀rùn fẹ̀ fún gbé ara sálẹ̀ ń fi fẹ̀ fún mọ̀ àdìsí ilẹ̀ burúkú wọ́n á káwọn karambà ń tàn pé à ń sùn dá mọ́mì yà sùn ṣáàzọ̀ wà aburú ṣẹlẹ̀ nínú ayé bá láwọn àdúgbò táàbùkọ̀ bọ̀ wọ́n láti rí

afáwà sùfìyàn àti àgbé hànífà afáwà sùfìyàn kàwé nìyí àtàfà àgbó hànífà wọn ní nǹkan àti àlá àkọlà ní sàlẹ̀ àti ìlàyà tó bá ti pé ìrìn àjò tó bìnrin bẹ́ẹ̀ ṣe ó kéré kò lè gbé ọjọ́ mẹ́ta fàlàhà àǹtàkùnjẹ mi wọ́n yìí di ó lè ṣe ájì láláì ní ẹ̀ ó kó ṣe ájì pẹ̀lú ẹni tí ọ̀rọ̀ kan. وغير ذي محرم أبنتون لمحرم وإن كانت على ثلاث ليالي فصعيدة كوانيو جودو متالو أبلا تجو متاني فليس لها أن تهج إلا مع ذي زوج أو ذي محرم كبت وجدي سلام بريمين كبري لوكو àdókòwò ní maharom kí maharom ti ọmọ sáfù maharom ti ẹni tọ̀wọ́n àti tiẹ̀ náà sọ òye ẹ́ níta ní wípé obìnrin tó fẹ́ sẹ́yìn àjò tí wọ́n wá ní mákàrọ̀ kí ó sì lọ́kọ̀ ọwọ́ aráwọ̀ obìnrin mi táwọn náà fẹ́ ṣe irú bẹ́ẹ̀ àfáàwọ̀ àbú ànífà sùfìyánù sàwòrán sọ wípé tí ní àjò wọn bá lọ́jọ́ mẹ́ta tí ọba ti ẹ̀kọ́ wọrí pẹ̀lú àwọn obìnrin bíi tiẹ̀ gbogbo lọ́kọ̀ àmọ́ tó bá wá pé ní ó ti ọjọ́ tí ó bá kọ́wọ́ rífẹ̀ láwọn obìnrin kọ́ ọgbọ́dọ̀ lẹ́nu ìkàtọ́ lọ́kọ̀ nínú wọn àbẹ tó ní máa rọ̀ obìnrin àwọn sọ̀rọ̀ di obìnrin wí díẹ̀ náà sọ̀rọ̀ di ọkọ rẹ̀ tó ti máa wọ́n obìnrin nàmẹ́nàdà àti tí àtúndú àti múni ọdí ètò kó sọ́kọ̀ yóò mùsùlùmí kí ló dé yín ẹ̀dẹ́gbẹ̀ ló ti ọwọ́ náà bọ̀ obìnrin náà sì sábà ti rí ike ní ọkọ ọ̀rẹ́ àwọn bẹ́ńbẹ́ àbí ọ̀rẹ́ àwọn bẹ́ pẹ̀lú àwọn rédíò ìdí ti pẹ̀lú ọkọ ọ̀rẹ́ rẹ̀ yọ ìtọ́wọ́ rẹ̀ bá tọ́ obìnrin mo obìnrin mo lórúkọ dáadáa ọkùnrin náà ti lọ ọkùnrin náà mo lórúkọ abẹ́ni dáadáa àmọ́ láti tàkà kò sí ara wọn yìí náà ní wàhálà tètè báyìí ọkùnrin kọ́ ọkùnrin ọkùnrin yìí wọ́n gbára rẹ̀ gbódè lọ wọ́n fún olówó sáyé lọ́jú wọlé ó sì yẹra ẹni mẹ́nu wọ́n gbà tani máhàrọ̀ bò mí ọ̀dà pé bìyí mi là ó ṣe é ṣe pé táàbù parí ẹ̀ alimaharam wọ́n sọ̀rọ̀ tó mẹ́rọ á maharam náà ni ká gbé látòrí ọkọ̀ obìnrin àwọn mọ̀ntàhùrùmù àlẹ́ yìí àlẹ́ tẹ̀ àbíyìí. abẹ́ tó ti pé ní obìnrin wo dé wọ̀ fún láti fẹ́ fi táyà títí láéláé bí nẹ́sẹ̀bí bóyá torí ìjẹ́ ẹbí àwòtábẹ̀ bí mú bẹ́ẹ̀ ẹ̀hìn lè sọ̀rọ̀ mẹ́tì ha àbí a rí ìdí kan tí ó wà sọ di eléwọ̀ rẹ̀ nítorí ìwọ̀ obìnrin yẹn kàlùmọ̀sọ̀ àrọ̀ wọ̀gẹ̀dọ̀ bóyá ìjẹ́ àná àbí ìfúnnilọ́yàn ó báyìí mẹ́mú náà yóò wáṣọ náà gbogbo àwọn sàárà nígbà tí wọ́n sàlàyé ọ̀rọ̀ yìí mọ̀ṣáàrù sọ̀rọ̀ mùsùlùmí wọ́n ní nípa àgbàlérò pé alàkà àdì lórí ìpẹ́kọ́ máa bá bẹ́ẹ̀ lọ títí láéláé òun ni pé ó kùn mọ́ra sísà obìnrin amẹ́tùwà àbúrò bàbá rẹ̀ abẹ́rẹ́ bàbá rẹ̀ lóbìnrin kọ́ lẹ́tùwà àbúrò ìyá rẹ̀ lọ́kùnrin àbí lóbìnrin wà náà àwọn òhun nà abẹ́gbọ́n ẹ̀tọ́ ìdàrí ṣàfihàn fókù mẹ́rùà àbúrò obìnrin amẹ́tùmá àbúrò bàbá obìnrin tọ́wájẹ́ obìnrin àbí ẹ̀gbọ́n bàbá obìnrin lọ́jọ́kùnrin tó yẹ oyè obìnrin lélẹ́yìn àbúrò bàbá rẹ̀ lóbìnrin ẹ́ bàbá obìnrin yẹn lágbúrò obìnrin. àbọ̀lẹ́gbọ̀n obìnrin àwọn yóò nínú àwọn máhárọ̀ obìnrin ni wọ́n àmọ́ fúngbà díẹ̀ nínú ayé obìnrin bẹ́ẹ̀ náà ni kọ́ọ̀lù náà obìnrin ló dúró yìí ìyá rẹ̀ oyè àbúrò àbẹ́gbọ́n ìyá rẹ̀ lóbìnrin máhárọ̀ obìnrin náà jẹ́wọ́ àmọ́ fúngbà díẹ̀ ní kété láéláé ó sì ní tiwọn náà tó wà límídẹ́ẹ̀dì àwọn náà bùkátà fún máhárọ̀ obìnrin náà وقولنا بسبب مباح احتراز من أم الموسوعة بشبه بشبهة وبالجهة فأبا صحيفني pẹ̀lú sábàbí kan tó lẹ́tọ̀ọ́ à ń sọ eléyìí láti lè fi sọ́ra lára ìyá tí wọ́n súnmọ́ bọ́ àbọ̀bọ̀ obìnrin náà tí wọ́n súnmọ́ ní ìsúnmọ́ tó bá ìlú dúdé ike tóun ni àbóhùn kọ́ tọ́wà lè dá wàhálà alẹ́ irú ẹni báyìí ẹni tó súnmọ́ wọn gbà tí ó mọ̀ wọn bóyá látara nìkáhà ìrújú kí ni nìkáhà ìrújú nìkáhà ìsúnmọ́ rẹ lọ́nà ìrújú ni wípé nílẹ̀ wa wọ́n wá fẹ́ra wọn nífẹ̀ẹ́ ọ̀nà àṣà wọn ò fẹ́ra wọn nífẹ̀ẹ́ òfin ẹ̀sìn ìdánkò wọn yí ọkùnrin ó súnmọ́ lọ́nà ìrújú ìgbéyàwó tàtà ni wọ́n ṣe wọ́n ṣe ìgbéyàwó ìgbéyàwó tàtà sì níyì ibi tí wọ́n bẹ̀rẹ̀ rí ọkùnrin ìyá ọkùnrin ó ti mọ ìyá obìnrin ó ti mọ ọkọ ọmọ rẹ̀ bàbá lè mọ́ ti mọ̀ wọ́n kàn máa gbóò rẹ̀ náà ni àbúkọ́ náà ọkọ̀ ọmọ wákọ̀ ọmọ sálámù sí ọkọ̀ ọmọ kí wọn ẹ̀lẹ́ńdẹ̀ wọn pẹ̀lẹ́ o tí lágbájá kọ̀ náà ni ọ̀bàbó ìsímọ̀ pé ọmọ ọ̀hún ní

ṣé ọ̀dọ̀ ẹni ìyàwó rẹ wà àfà kọ́ ọba gbàgbẹ̀ ń wọlé tóbi ní ó ti di ìyàwó rẹ ọ̀daràn ni ó ọ̀daràn ni ó ó di yé báyìí ó ti wá kílíà ẹ̀hẹ́n ká nírú èyí ń bá ní bóyá ìyá náà ṣe é fún ni bóyá ọmọ náà ṣe é fún ni irú tí wọ́n ṣe ń yọ sọ pé obìnrin tán ṣe é fún tó jẹ́ ìyá ọmọ rẹ̀ ó di èèwọ̀ bọ́kùnrin tó bá ṣe bẹ́ẹ̀ àbí ọmọ tán ṣe é fún ìyá rẹ̀ ó dé ìwọ̀fẹ́ ni ọkùnrin tó bá bẹ́ẹ̀ fún ọmọ rẹ̀ àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà irú máhárọ̀mù ní èdè máhárọ̀mù tó lẹ́kọ̀ọ́ ní tó mú bá tó nínú tó tó wà ń bẹ̀ òun náà ní wọ́n jọ gbéra wọn sékè ìwọ lọ́lọ́mọ èmi èmi kọ́ mọ lọ́mọ ìwọ lọ́lọ́mọ èmi kọ́ mọ lọ́mọ àwọn oṣù tí ní ọgbọ́n mi wá ká mi mọ́ lẹ́nu àá àníwọ̀ lọ́lọ́mọ yìí sàgbó gbọ́ wọn wọn ọ̀dà wọn lọ sí mọ̀ láàánà kan gbéra wọn sékè tí wọ́n bá ti gbéra wọn sékè tán wọ́n tù wọn káàyè sọ ọmọ pé ìtura ẹni káwọn náà wọn ẹni fẹ́ra wọn mọ́ bẹ̀wọ̀n òtòrí òun la sọ wípé èyí ń tiẹ̀ ìdílé wo ara wọn bẹ̀ wọn nítorí ìfìyàjẹ ni pẹ̀lú tí wọ́n ṣe ni òkú bá lẹ́yìn ń bá dé kìí ṣe nǹkan tó lẹ́tọ̀ọ́ láti débi sábà bí mo bá ẹ̀yìn pẹ̀lú ìdí tó jẹ́ ìdí ẹ̀tọ́ tó fi yé alimahari mi mi nàìjíríà àwọn tó jẹ́ ilé ìwọ̀ obìnrin tó jẹ́ maharomu ẹ̀ látàrí láti inú ẹbí rẹ̀ wá rèé àwọn bàbá bàbá rẹ̀ ńlágbádá bàbá rẹ̀ ńlágbádá kìí ṣe bàbá àfẹnujẹ́ o kìí ṣe bàbá àfẹnujẹ́ o wal ajdad àtàwọn bàbá bàbá rẹ̀ sawa'un min jihati al-abi aw al-umm àwọn bàbá tá a wí bóyá láti dílé bàbá àbá ti dílé ìyá lápèjúwe ní sọmọ obìnrin bàbá rẹ̀ bàbá bàbá rẹ̀ bàbá bàbá bàbá bàbá bàbá lọ bẹ́ẹ̀ tí bá ti ń parí bí rẹ̀ máhàrọ̀ ọmọbìnrin ni wọ́n jẹ́ ọmọbìnrin rẹ̀ ìyá rẹ̀ rẹ̀ bàbá ìyá rẹ̀ bàbá bàbá ìyá rẹ̀ bàbá bàbá bàbá bàbá ìyá rẹ̀ tí bá ti ń parí bí rẹ̀ kí làwọn náà máhàrọ̀ ọmọbìnrin ni wọ́n tó ti yé báwọn àbìnà àwọn ọmọ tóbìnrin bá bí

ọlọ́mọ fi hàn wá àwọn tó náà ṣerú gbẹ̀fọ́ ọlọ́run àwọn náà tí ọmọ obìnrin ọwọ́ obìnrin ọkùnrin ọmọ ọkùnrin rẹ̀ ọkùnrin ọmọ obìnrin náà ọkùnrin àwọn ọmọkùnrin méjì rẹ̀ ni wọ́n wà lẹ́ẹ̀kan wípé ní à tóbìnrin ọba ní maharam ó túmọ̀ sí pé kò bímọ lẹ́gbẹ̀ẹ́ míì oríta àkálẹ̀ ó túmọ̀ sí pé kò lóbi mọ́ndílé bàbá kò ní mọ́ndílé ìyá ọlọ́mọ wa ń bẹ ọlọ́mọ pẹ̀lú wa rẹ ọ̀sàmí tọ̀ wọn ìnẹ́sàlù kódà tí wọ́n wá wálé jù bẹ́ẹ̀ lọ́wọ́ wá lórí ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ àwọn rí ìyá àyá kan tí èsì ìtọ́mọ ogún ọdún ọ̀rẹ́ òde à bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ sàrọ̀ àlàbí ìgbòlódé ọ̀dà ìpínlẹ̀ tó ní pé kíní kan ní sájà rí ìbẹ̀rù kọ́lá lọ́la rẹ̀ àdìgẹ́ fúà àwọn ọmọ àyá jọ́dá sàwárọ̀. كانوا إخوة أشقاء أو لأب أو لأم brothers are we bóyá bàbá lọ́dọ̀ àwọn pọ̀ àwọn eré náà pẹ̀lú lábàlùn fàhàlì lábàlùn fàhàlì èyí ò ní wípé bàbá fẹ́yàwó méjì ó sì mọ̀ pé ní ọyàn tó lọ́wọ́ fóbìnrin bó ti wà ó tọkùnrin ọba fún mọ́ ẹ́ ọyàn ò ní kò ló sì ní. so bàbá wa fẹ́ obìnrin méjì ó súnmọ́ àwọn méjèèjì àwọn méjì wá bímọ ìkan bí ọkùnrin ìkan bí obìnrin àwọn méjèèjì wọn àbí bàbá kan ọfẹ́ obìnrin kan obìnrin yìí nání ni nání tàwa wù yìí ọwọ́ lọ gbọ́ ọmọkùnrin kan tọ́ òun á bímọ obìnrin ọwọ́ fáwọn méjì lọ́yìn papọ̀ àbá àti ìsọ̀tìmí ẹbí lọ́wọ́ tọ́ba tó yí pé ní ìyá lọ́dà wọn pọ̀ ní o àbí bàbá lọ́dà wọn pọ̀ sọ́gbọ́ ọkùnrin tó gbòdò yìí ni wọ́n wọ́n ti kí ni o máhàrọ̀ mọ́ ara wọn wọn lè tẹ́ra wọn àmọ́ ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò wọn ti máhàrọ̀ mọ́ ara wọn irú èmi àti àfa àsójú fún yìí nídìí èmi bí mo bí òun bí mo ọkùnrin àfàwọn ohun ṣe máa họrọ mọ ara wọn torí pé kí ni wọn lè fẹ́ ara wọn nígbà òdìye òdìye àwọn aláàmọ̀ sọ pé ah, a fẹ́ ìbí dàpọ̀ bẹ́ẹ̀ sì ni orí tó pọ̀ ń bẹ orí ń bẹ ń bẹ lọ́pọ̀lọpọ̀ a fi mọ ni bá a bá tiẹ̀ wá rí mọ́ ó lójú ilé tó ń kálukú ti máa jáde wá tí èyí ní ìtàn ti máa jẹ́ bí àìsàn àbí àrùn fún ọmọ tọ́jú ń bẹ. téèyàn bá ti wá fi ara wọn kò ní pé kiri olé wá nínú wà nìyẹn ẹlẹ́ẹ̀kejì palẹ̀ mọ́mọ́ lọ́lé wọn ọmọ ọlọ́mọ láàrin jáde tá a ta tọ́ba ti di pé ní ọmọ àbúrò mi mọ̀ ní àbí ọmọ ẹ̀gbọ́n mi mọ̀ ní sáré fi bẹ́ẹ̀ á pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni

ọlọ́kọ̀ọ́sọ àgbà abúnáwò lè kọ́ à àwọn ọmọ tí àwọn brothers obìnrin bá bí wà abúnáwò wà àtàwọn ọmọ ọkùnrin táwọn sisters ẹ̀ náà bá bí àṣekọ́ àwòlè abin àwòlè kù bóyá ìyá àti bàbá lọ́dà wọn pọ̀ àbí bàbá nìkan lọ́dà wọn pọ̀ àbí ìyá nìkan lọ́dà wọn pọ̀ tó yé ó yé ẹ dá mi lóhùn ó yẹ yí dára àlàyé wò yé ẹ tọ ńgbọ ó yẹ tọ bákan náà alẹ àmà àwọn ọ̀nkù àwọn ọ̀nkù tá a wí yìí ìjọ ń kú ìyá àti bàbá ìjọ ń kú bàbá nìkan ìjọ ń kú ìyá nìkan ọ̀nkù ìjọ ń kú jẹ́nu ìsìlámù tó bá ti máa xọ́rọ́ mu làwọn náà gómìnir al-akhwal. ẹ̀gbọ́n àtàbúrò ìyá ẹ̀gbọ́n àtàbúrò ìyá tá a wí yìí bóyá ìyá kan náà bákan náà ló bí wọn ní o àbí bàbá ọ̀tọ̀ ìyá kan náà àbí ìyá ọ̀tọ̀ bàbá kan náà máa hárọ̀ mọ̀ jẹ́ gbogbo bákan náà ọwọ́ alimahari mímìnà sọ̀dọ̀ àwọn tó kú látara ìjẹ́ ìfúnnilọ́yàn ni wọ́n ti jẹ́ máa hárọ̀ mọ̀ obìnrin àlẹ́ mi sọ pé máa yóò kúrọ̀ mi nà tẹ̀tẹ̀ nínú ká breastfeed yẹn a máa ṣe a máa rí maharam obìnrin dédé tá a máa rí fún nínú ẹbí náà mustapha kúnú alẹ́ yìí ó ti yé wa yìí sí dédé tá a kà á lẹ̀ yìí tọ́ba ti di kaba ti breastfeed ara wa náà kọ́ òun náà máa jẹ́ kiri bẹ́ẹ̀ náà máa ṣẹlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta alimahari mu bí mo sọ látara ìdáná ẹ̀ eh, maharam náà máa ṣẹlẹ̀ abuna uzawo àwọn ọmọ ọkọ ọ̀yàn maharamu ni wọ́n jẹ́ kóbìnrin lákòjúwe nísìnyí ọkùnrin kan fẹ́yàwó méjì nínú àwọn ìyàwó ẹlẹ́ẹ̀kejì wọn á jọdún ọkùnrin tó fún obìnrin ìyálé táwọn bá gbọ́dọ̀ bá yé wa kíákíá ìyàwó alákọ̀ọ́kọ́ fẹ́ àwọn ọmọkùnrin rẹ̀ maharamu ni wọ́n jẹ́ fún ìyàwó ẹlẹ́ẹ̀kejì ìyàwó ẹlẹ́ẹ̀kejì àwọn ọmọkùnrin tẹ̀ ìyàwó alákọ̀ọ́kọ́ bụ ṣe jẹ́ fún fún ìyàwó oníkálukú wọn náà wà ń nẹ́zàlù kódà wá dọ́ ọmọ ọmọ ẹ́ kódà kí ló kódà kọ́ wá tún wá dọ́ ọmọ ọmọ náà ni wọ́n máa jẹ́ oyè ìyàwó kìíní ìyàwó kejì wọ́n jọ bímọ ọkùnrin ilé yìí èyí náà yìí náà ó ti yé táwọn ọmọ náà bá tún wá bímọ ọkùnrin maharum na mo jẹ́ fáwọn ìyá àwọn bàbá wọn àtàwọn ìyá àwọn ìyá wọn náà ààbà òṣèlú àwọn bàbá ọkọ wọ ajídá àdúgbò baba bàbá ọkọ tàwa kò mí jí àti àdé àwọn òun bóyá ìdílé ìyá àbí ìdílé bàbá ni ma nígbà na pé ń tọ́ ọmọ na ọ̀rọ̀ wa ń ọlọ́kọ̀tọ̀ wa ní nǹkan tí ọ̀dà ó ti yé báyìí lẹ́sìn. bákan náà àzùwá ókè wọ àzùwá jùbà náà ti àbínà àwọn báyìí lẹ́sìn ìyá kan bí mo ọkùnrin ọmọkùnrin lọ́wọ́ bí mo obìnrin àwọn ọmọbìnrin ẹ̀ wá lọ lọ́kọ̀ àwọn ọkọ̀ wọn mọ ìjẹ́ máhárọ̀mù fáwọn ìyàwó wọn wọ́n tún jẹ́ máhárọ̀mù fún ìyá bàbá ìyàwó wọn náà wà azwaju banatil banat àwọn ọkọ àwọn ọmọ ọmọ obìnrin ẹnìkan ó bímọ obìnrin oye àwọn ọmọbìnrin náà tún wá bímọ obìnrin àwọn ọmọbìnrin láti wá lọ́lọ́kọ ọkọ wọn wọ́n ti jẹ́ máhárọ̀mù fún àwọn àyàwó wọn wọ́n jẹ́ máhárọ̀mù fún ìyá àyàwó wọn wọ́n jẹ́ máhárọ̀mù fún ìyá àyà àyàwó wọn azwajul ummahat step father step father mahram ni wọ́n jẹ́ fóbìnrin torí pé eléyìí tá a wá wí àpàtẹ kó ṣe wípé ṣé step father yìí tó súnmọ́ yàrá bí ò súnmọ́ ọgbọ́dọ̀ súnmọ́ o nọ́ọ̀lù kọ̀ọ̀án ọlọ́run ṣàlàyé bẹ́ẹ̀ tó bá wá ti wípé ní wọ́n kàn ṣe ákúdù lásán wọn èdè ìsúnmọ́ra wọn wọ́n wá ṣe kọ̀láàkì àfá ọmọ obìnrin tí ìyá nífẹ́ wọ́n kàn ṣe ìgbéyàwó ní o táwọn bá ti súnmọ́ra wọn ó lè fẹ́ ọmọ obìnrin rẹ̀ ọ̀gbọ́ lápẹjú ìní sí obìnrin kan ọkọ rẹ̀ pọ̀ lẹ̀ òtún wá láwọn òbí táwọn náà dàgbà òbí ìjọ kan ẹ̀ẹ́dẹ́kùn wà lọ́pẹ̀ sáré fọ́lọ́mọdé aláfún ala láwọn obìnrin kan pé àwọn àwọn ní ẹ ni àwọn béèrè jẹ́ kí ni ẹ tọrọ wọn ni àwọn kí dókítà wa fẹ́ yá àwọn ọmọ ọdún mélòó gan lẹ́yìn ẹ̀yìn kan ní wọn á tó ìwọ gan ẹ ìlú èyí ò bá wọn bóyá ọlọ́run tètè kẹ́ ìyá

ó lè padà lọ fẹ́ ọmọ rẹ̀ tọ́jú mẹ́rin tí yẹ tún nílẹ̀ ìwà ó ní ha ègún rèé ègún kọ ègún mọ́ ni ó ti yé báyìí sí tí ọba ti wọlé tọ̀ ó lè fọ́ ọmọ rẹ̀ nì ọlọ́ni wọ́rọ̀bà ibùkún láti fi ṣojú ríkún mí nìta ikún láti dàkọ́lùkùn bìhìn fàyín làmùtẹ̀kùn dàkọ́lùkùn bìhìn náà fàlẹ́ àjùnà àlẹ́yìnkùn nínú alukur'an ọlọ́run ní wọ́rọ̀ bá ibùkún bàtà àwọn alágbàtọ́ yín lóbìnrin àwọn tíyàwó yín gbé wálé láwọn ọmọ obìnrin tọ́rọ̀ gbé wá láti ibìkan tẹ́lẹ̀ tó ti lọ́kọ ń bẹ nílé yín nínú àwọn obìnrin yín àwọn ṣíà àwọn rọ́bìdọ̀ wọn ni áà ẹ̀rí rè o tọ́ba ti wípé níkọ̀ bá ti gbọ́mọ náà wálé àwọn lè fẹ́yìn náà à ń nìfẹ́ kúbẹ̀ ẹ máa mọ ṣèyẹ́ ẹ̀tún sọmọ náà a'udhu billahi ó ti yẹ báyìí nìsín ọ ọlọ́run ní lára àwọn obìnrin yín tẹ́ ẹ súnmọ́ tẹ́ ẹ bá ti súnmọ́ yá ẹ ń lè fẹ́ ọmọ náà àmọ́ tẹ́ ẹ bá súnmọ́ yá kọ́ o ẹ lè ṣe kí ni o ẹ lè fẹ́ ọmọ àhàdà súnmọ́ bákan náà kọ ìṣòro tuntun máhàrọ̀ àwọn tá a kà á lẹ̀ ní ọmọ ọmọ kìíní kan tá a kà á láwọn ọmọ oríṣiríṣi yìí sábà fún ajẹ́ máhàrọ̀ obìnrin àti mọ́jẹ̀mú pé ayẹ̀kún nàbàlẹ̀ rọ̀ tó ti àákìlán àmìnà onílà àkáyè kọ́mọ̀ ní sọ́nsọ́n kọ́mọ̀ tó yí pé ní ó ti mú gbórí ó ti ya wèrè rí ọ̀padà wàá gbádùn yá máa ń sáwò máa ń tẹ wò lẹ́kọ̀ọ̀kan ó di yá ìgbésẹ̀ kọ́mọ̀ jẹ́rú bẹ́ẹ̀ o àmìnà kó sì jẹun tá a lè fọkàn balẹ̀ sí kọ́mọ̀ tó kó lóṣì rẹ̀ ó lọ gbé ìyá àbíyàwó àbọ̀wọ̀ gbogbo lọ gbé fún ẹnìkan kó ti ń dí ìlú gbé àwọ̀rí démi káṣá o kọ́mọ jẹ́bẹ̀ o fasọ̀bíyù ọmọ kékeré àwílì màjìnú àbáláńgànà láàyè fún mahrọ́mà ọ̀lẹ́jẹ́ mahrọ́mù lè àndà mọ̀súdà mìíràn mahrọ́mù torí ń ta àgbà lórí omi gómìnà ní mahrọ́mù kí ni o wà hìbùn mẹ́rù àfẹ́kùn fẹ́ kí obìnrin ni àfẹ́sọ ìwọ̀ obìnrin ni àfọkùnrin yóò di ẹni tí wọn kàn á máa he lẹsẹ títí máa he bikibi káàkiri bí ìgbà tí ìrìn ewúrẹ bá he ra wọn tí ìrìn adìẹ bá he ra wọn ọlọpàá sànù wa rọbàní àtìlẹyìn bíláàdì ọrọ fúnmẹtẹni wò hajj ìdáná mi àmì ọrọ ṣẹdá وصلي وسلم على محمد عبدك ورسولك وعلى آله وصحابه ومن